نسألك يا من هو الله الذي لا بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى أهله وصحبه أجمعين à ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa pé àdìjọ kú ojúmọ́ àkú ojúmọ́ àtòní bákan náà àkú àṣepọ̀ ọdún aláàjẹ kí a ṣe púpọ̀ ẹ̀ káàbọ̀ sí orí ètò tí a pè ní alefik fidin lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní bello ló kọ̀ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajé lógbómọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí màá kọ́kọ́ fi máa ṣíde ó náà ní pé ṣé kèé ṣe abẹ ìyànjẹ ló bọ́ sí nígbà tí àgbàlagbà tí ọba dé ibi ìjókòó kan àbí àpéjọ kan tó wá rí ọmọ kékeré tó jókòó lórí àga tó wá ní kó dìde fóun èyí ọ̀kan ṣé kẹtùn ṣe abẹ ìyànjẹ lọ bọ́ sí nígbà tí òbí tí ọba ní àwọn ọmọ tí wọ́n sì jọ lọ síbì kan tí wọ́n kó sínú mọ́tò tó wá jẹ́ pé ibi tí wọ́n lọ wọ́n fún àwọn ọmọ ní nǹkan ohun mímu ẹlẹ́rìndòdò ìpè ẹ̀gbà ṣùgbọ́n nígbà tí wọ́n délé wọ́n gbà lọ́wọ́ àwọn ọmọ wọn kó sínú ohun amú nǹkan tutù èyàn rẹfrigirétọ̀ tọ̀ ọwọ́ ayá iye fòye láti fún àwọn ọmọ ọmọ débi pé òbí ìgan lọ́padà wàá mú ṣé kìí ṣe ìyànjẹ lẹ́yìn náà bọ́ sí bismillah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wa ba'd asalaamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته السلام أقبال سي كي أنا ما دي كون جانيتي وما بوا فاقبا وسي فاقبا لقبا نالا سي كون جانيتي ولانا كون أنا ما دي دي بيكوا دي النبي صلى الله عليه وسلم أن ليس منا من لا يوقر كبيرنا ويرحم صغيرنا nínú àdéhìtì tó fẹsẹ̀ rinlẹ̀ kò lè jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tó ń bẹ lórí ìlànà wa ẹnikẹ́ni tó ṣe pé kì í bọ̀wọ̀ fágbà kì í ṣàpọ́nlé wọn àti gbogbo àgbàlagbà tí ọ̀la àna ọ̀mọ̀dé torí ẹ̀ ló ṣe jẹ́ pé tá a bá débi àti jókòó nígbà tó ṣe pé àwa àti àwọn àgbàlagbà lájọ débẹ̀ sásìkò kan náà àwọn àgbàlagbà lákọ̀ọ́kọ́ fún ní àǹfààní àti jókòó náà ṣáájú káwa tá a kéré sí wọn tó jókòó bí àwọn àgbàlagbà bá ti gba gbogbo àga ìwọ̀nba tó wà ńbẹ̀ jókòó tí ò kó àga kan má kò burú kí àwọn ẹni tó kéré sí wọn táwọn jẹ́ ọmọdé káwọn fìdí lélẹ̀ láì jẹ́ pé wọ́n jókòó lórí àga ṣùgbọ́n ìsìláàmù kò fara mọ́ ipe tí ẹnìkan bá ti wá ṣáájú wa débi ìjókòó tó ń ti jókòó lórí àga káwa wa ti torí pé àwa dàgbà jùlọ ká fọwọ́ ọlá gba lójú ká gbé dìde kúrò lórí àga bẹ́ẹ̀ tí ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ yẹn jẹ ní lábẹ́ òfin ọ̀nà islam kò sì fara mọ́ ìrẹ́jẹ nítorí pé islam kì í ti torí àgbàlagbà kó fi ọwọ́ ọlá fi gbọ́mọ lójú kò sì lè ti torí ọmọdé kọ́ rẹ́ àgbàlagbà jẹ islam ọgbà kẹ́ ẹnìkan kọ́ yẹn nìkan jẹ́ nítorí pọ̀ bá ti dàgbà jùlọ. níbo wá ló fi sí pé kí wọ́n láàánú ọmọdé nígbà tí wọ́n bá gbọ́ ọmọ dìde lórí àga. bẹ́ẹ̀ sì ni òfin ọlọ́run sì sọ pé man sabaqa ila shay'in fahuwa awla bih. ẹni wọn bá kọ́ tètè débì kan tẹ́ẹ̀pù ńlọ́wọ́ rẹ̀ kọ́kọ́ bà lọ́wọ́ rẹ̀ kọ́kọ́ tẹ̀ ńlọ́lẹ́tọ̀ọ́ síjọ ẹlòmíì tó dé lẹ́yìn rẹ̀ lọ. so òbúrú kẹ́ ẹ bẹ ọmọdé hùn e ẹ pààrọ̀ wà fún kó ṣàánú yín nítorí pé èèyàn ò ní lè dúró pẹ láì jẹ́ pé òyì kọ́ yín <laughs> ẹ sì fẹ́ jókòó ńlẹ̀ lẹ̀ kọ dákun kó ṣàánú yín kó sún fún yín jọ jókòó bága wọn méjèèjì tí ò ní dá tó bá àga náà dà ẹ kò sí nǹkan tó burú ọmọ náà nu kó fi kó wọn dìde kó lórí àga yẹn kò sí nǹkan tó burú mẹ àmọ́ pé yẹn á ti torí pé ẹdàgbà jùlọ pé dìde níṣẹ lọ máa ń yẹ kó ṣe bí ìgbà tó wọn rí yín <laughs> nítorí pé islam ọgbà kẹ ti torí pé ẹdàgbà kẹ máa wá rí ọmọdé jẹ hmm. bàbá ọmọ lọ wọ́n á bọ àwọn ọmọ láwọn so àwọn ọmọ wa kó délé hmm. àwọn òbí so gbàtẹ́gbèrègbè tẹ́gbèrègbè bàbá ló padà fi ọ̀sán inú gùn sára rìn dín <laughs> ṣé wọn ò ti rí àwọn ọmọ wọn jẹ̀bi wọn ò rí ọmọ jẹ nítorí lábẹ́ òfin ọlọ́run tí bàbá bá jẹ́ pówó ọmọ rẹ̀ ló bá jẹ tí ọ̀jẹ̀ ń jẹ àbòsí ìyá bá jẹ bá jẹ pówó ọmọ rẹ̀ ló jẹ tí ọ̀jẹ̀ níjẹ rẹ̀ jẹ kò sí nǹkan tó burú hmm. nínú rẹ̀ lábẹ́ òfin ọlọ́run torí pé ànábà muhammed sallallahu alayhi wa sallam wọn ni anta wa maluka li abik àti hmm. wá àti dúkìá rẹ ti bàbá rẹ báwo ni èso àjẹ ti bàbá tí ò ní jẹ ti màmá hmm. sọ àmọ́ tí bàbá ọba ní bùkátà sówó ọmọ hmm. ọkàn fẹ́ fọwọ́ lágbọ́mọ lójú ni islam tún fara mọ́ kó jẹ́wọ́ ọmọ rẹ̀ àmọ́ tó bá pé bùkátà ló tì ọ́ débẹ̀ àìní ló mú ọ náà islam ò ní bọ̀ wí torí ẹ̀ irú ọsàn nùgò tí bàbá bá mú. Mm lẹ́ni tó ti gbàgbọ́ pọ́mọ wọn fún kò sí wàhálà ń bẹ̀ tó bá mú lẹ́ni tó rántí pọ́mọ náà wọ́n fún kò tún sí ní tó burú ń bẹ̀. <laughs> Allahu akbar jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight nọ́mbà tó lu jábí náà fún àwọn èèyàn tí wọ́n bá wà ní tòsí wáńbí àti jákèjádò ilẹ̀ nàìjíríà fáwọn tó ń bẹ lọ́nà tó jìnnà rere plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six bákan náà ẹ má gbàgbé pé ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì wòmíwọ ojúwe Facebook ẹ máa fi ọ̀làdùnní belò kẹ́ ẹ máa fi wá tẹ́ bá ti ń rí tán ẹ máa láìkì ẹ̀ bákan náà kẹ́ tún máa ṣí ààrẹ káàkiri ẹ lọ́wọ́. hello salamu aleykum lukman ní sọ̀rọ̀ látọ̀ mọ́wù ní Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí ọkọ àti ìyàwó bá. fúnra ìlọ́jà o zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. hello. orúkọ yín bí ẹ ti ń pè o. hello ó kọ yín o. ó kọ ahmed láti kìsí ni. láti kìsí kí ni ìbéèrè yín. ìbéèrè wa ni pé lórí ìdáhùn tí islam fi dá wa lóhùn kan nísìnyí. tó bá jẹ́ sí pé ọmọ ọmọ kékeré já àwọn nílé ìsàlùwàlá àbílẹ̀ ìkírun wa mhm. ọmọ kékeré wa tètè gbé búta ó bèrè dé mọ́sálásí ó gbé búta báyà ń gbà táwọn àgbàlagbà dé mhm. àwọn abáńdí pé sàlùwàlá. Mhm so àwa sọ fún wọn pé àwa nígbà tí bútà ọ̀kárì wọ́n mú bútà wá bóyá aláwọ̀ tí èsì fáìlì tí wọ́n fi ń kẹ̀sì àbí kọ́ ládàá ọmọ yẹn lẹ àwa gba bútà lọ́wọ́ rẹ ṣé ayín ọmọ yẹn jẹ ní àbí arẹgbẹ lábẹ́ òfin Islam ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé bóyá níṣẹ́ yẹn fẹ́ ṣe bísínẹ́sì mhm. so èèyàn wá wá gbogbo ibi tí aláàlú wà tí wọ́n lè yáyàn lówó tẹ̀yìn ó fi ṣe bísínẹ́sì yẹn èèyàn wá rí Mm-hmm. torí náà náà lọ́hùn èèyàn á padà lọ gba owó yẹn níbi àwọn tí fi fi èlé sí pé ojú wo fi wò bí ilé yẹn. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ nígbà tí ẹ gba àgé ti ṣáájú yín mú àgé ẹni ṣe ìrẹ́jẹ ni àbí ṣe ìrẹ́jẹ ìrẹ́jẹ gidi ni hmm. nítorí pé ẹ ti gba àgé yẹn lọ́wọ́ rẹ̀ bá ṣe pé àgbàlagbà lọkọ mágẹun ṣe lè fi irú lọ nítorí pé ọlọ́run bá ní kẹ́yìn ọ̀sìn lọ́n ní túláàsì ọ̀ranyàn ọlọ́run sì ní ọlọ́run sì pa wá náà láṣẹ lórí ahọ́n ànábì sallallahu alaihi pa wá ọmọ wa láṣẹ kí wọ́n ṣe sọ́láàtì hmm. wa'mur máa pa àwọn aráalé rẹ láti kan ṣe sọlá àtìyàwó àtọmọ kò sì ṣe sùúrù àtẹmára àti ìfaradà lórí pọ̀npá wọn láṣẹ yìí. anabi hmm. sallallahu alaihi wasallam sọ pé muru awladakum bis-sala wa hum abna'u sab'i sinin ẹ máa pa àwọn ọmọ yín láṣẹ ṣe sọlá láti ìgbà tí wọn bá ti pọ́dún méje. sọ òun náà wọn ní kí wọn pò náà láṣẹ kó a sì mọ̀ pé inú àgé láwùjọ tiwa láàárọ̀ mi sí táfi láǹfààní àti sàlùwàlá lọ́pọ̀lọpọ̀ àyè sòkí ló dé tẹ́fì wá gbàgé lọ́wọ́ tiẹ̀ nítorí pò ń bà ọmọdé ẹrẹ́ jẹ mà ní ẹrẹ́ jẹ náà ní ọ̀hàn sí kálukú bẹ́ẹ̀ òfin ọlọ́run ọba kò sì gbà kẹrẹ́ ọmọdé jẹ. ẹlẹ́kejì ẹlẹ́fẹ́ ṣe káràkátà ẹ wàá rí ọ̀nà owó tó jẹ́ halal láti fi bẹ̀rẹ̀ káràkátà yìí so ṣùgbọ́n náà tẹ́ ẹ rí òun náà ni ọ̀nà owó tó jẹ́ haram ẹ wá ní ìhà wo ni islam kọ sí ìhà tí islam kọ sí náà ni pé haram náà ni torí pé tẹ́ ẹ bá jẹ́wọ́ èlé ọ̀ràn lẹ lọ́ tọrùn bọ̀ ọ̀ràn tẹ́ sí tọrùn bọ́ àti jáde ń bẹ̀ àyàfi kẹ́ ẹ dá owó ń padà kẹ́ ẹ má gba owó èlé rárá á ń bọ̀sibọ́sí pẹ́ fi ṣòwò nítorí pé àìjẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ti ṣàlàyé nínú alukur'an ó ní alladhina ya'kuluna ar-riba la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbathu ash-shaytanu min al-mas dhalika bi annahum qalu innama al-bay'u mithlu ar-riba wa ahalla Allahu al-bay'a wa harrama ar-riba ọlọ́run ní àwọn ẹni tí wọ́n ń jẹ wéèlì ìdìde wọn nínú sàárè wọn lọ́jọ́ ọ̀gbìn dàlùkìyàmù kò ní yàtọ̀ sí ìdìde ẹni tí ń sinwin tí àlejànú tó fọwọ́ bà hmm. tí wọ́n ń ṣe wèrè. kí ló dé nítorí pé wọ́n sọ pé káràkátà yàtọ̀ sí owó èlé jẹ ni hmm. bẹ́ẹ̀ sì ni káràkátà lọ́lọ́run lẹ́tọ̀ ó ṣe owó èlé gbígbà jíjẹ fífúnyàn ó ṣe léèwọ̀. Hmm. so àwáwí kan ò sí àròyé kan ò sí fẹ́nikẹ́ni tí ń sọ pé torí pé mo fẹ́ ṣòwò ìwà rọ́nà mi àfọ̀nà haram nítorí pé owó òun tó fẹ́ gbìyànjú àti kójọ ọmọ pọ̀ padà fi sílẹ̀ sáyé náà ni hmm. ọ̀ràn rẹ̀ ọ̀ wà bọ̀ dálkìyàmà so dandan ni kò sówó ni hmm. ọlọ́sẹ̀ nǹkan mìíràn tágbára owó tó dáa tó ní tó ká hmm. jìnnà sí owó èlé jìnnà sówó haram ẹnìkan wà ní fowó èlé kó fi dókòwò kó jèrè ń bẹ̀ torí pé bá tún ti sọ ó ní yamhaqullahu riba wọ̀nyọ́rùbí sọ̀dọ̀kọ́t ọlọ́run máa ń fi owó èlé kó parun bá dúkìá ni. so tó bá dàbí ìgbà tí dúkìá rẹ̀ ń rú gọ́gọ́ tí ń lọ síwájú lónìí máa retí ẹ̀ ọ̀hún padà bọ̀ wá kábàámà ní ìgbà tó ṣe pé wàá sunkún òní rẹ́ni bọ̀ dárò. Mm. ṣòbówó èlé ló ń kó bórílẹ̀-èdè wọ̀nyí báyìí nìsí. Mm. ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè tó ṣe pé wọ́n ti di olóṣè wọ́n ń gbégbá bára ṣòbówó èlé ló sọ wọ́n dì bẹ́ẹ̀. Mm. ẹ rí pé owó èlé ó ń kó bá ilé iṣẹ́ hmm. owó èlé ó ń kó béèyàn kọ̀ọ̀kan hmm. tó bá ti lè karabọ̀ hmm. torí ẹ̀ tọ́lọ́run bá ti ṣe léèwọ̀ ká jìnnà sí i kí ni ìtumọ̀ pa jẹ́ mùsùlùmí gánà rí ọlọ́run ló ń ṣe nǹkan kan léèwọ̀ èèyàn máa rọ́ọ̀lù ọlọ́run ló ń ṣe nǹkan kan léèwọ̀ èèyàn máa ṣe ẹ wàá sọ pé ah, ìgbà tẹ́ ẹ̀ rọ́nà mi ó ṣe rọ́nà mi ìgbà tó o ti ṣòwò yun ọ̀ máa ṣáyé ṣé bọ́ọ̀ ń ṣáyé. hello. salamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu orúkọ yín àti tẹ̀ tí ń pè. ó kọ́ mi ní ẹ̀bẹ̀ riyad láti lu gabon. láti gabon kí ni ìbéèrè yín. ìbéèrè mi alákọ̀ọ́kọ́ ni pé tí obìnrin tí bá ń ṣe nǹkan oṣù. ah subhanallah fúnra ẹ̀ lọ́jà ẹ má bínú ẹ gbìyànjú kẹ́ ẹ pè padà ẹ lọ́hùn sàlámù aleykum nípa nípa ọ̀rọ̀ látọ̀ wọ́n wù mí. kí ni ìbéèrè yín padà. ìbéèrè mi ni pé ǹjẹ́ ó tọ́ súnà kí obìnrin mùsùlùmí kó má dé ìjà. náà ọ̀dà. nọ́mbà wà nìyẹn o. tọ nọ́mbà tù. tí ọkọ àjàwó bá wà. Mm-hmm. tí wọ́n bá tán bá jà. Mm. tí ọ̀kan tẹ́nìkan wá jáde láyé nu wọn. ta ló lẹ́sẹ̀ lọ́rùn náà àwọn méjèèjì. tọ ṣé ọ̀dà wọ́n ti lọ. alhamdulilayi. wọ́n ní sọ́tọ̀ súnà kóbìnrin mùsùlùmí ọmọ ọmọ wọ hijab kọtọ islam kọtọ súnà kò sì tọ́ làákàyè kóbìnrin mùsùlùmí kọjá pé kò máa lo hijab nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ṣe obìnrin gbogbo ara obìnrin ó ṣe lọ́ṣọ̀ọ́ hmm. ọ̀ṣọ́ yẹn ọlọ́run ọba wa ṣe kó máa gbé han gbogbo ara yìí hmm. àfẹnitọ́ bá lẹ́tọ̀ọ́ sí ẹnìkan sì lẹ́tọ̀ọ́ sí jọkọ rẹ̀ lọ torí de lẹ́yìn àmọ́ á jáde àmọ́ gbọ́lá hàn a máa fẹ̀dí sáyé gbogbo ntọ́lọ̀ nìkan gbé pamọ́ làwọn máa wá fi tàwé ìròyìn gbogbo eléyìn àmì làákàyè òṣìṣẹ́ dáadáa ni torí rẹ̀ òfin Ọlọ́run bá dá lórí pé gbogbo obìnrin pátá porongodo tí ó bá ti jáde ilé rẹ̀ kó múra kó bo gbogbo ara rẹ̀ látòkèdè lẹ̀ yá iyuhan nabi kulli azwajika wa banatika wa nisa'il mu'minina yudanina alayhinna min jalabibihin dhalika adna ay yu'rafna fala yu'dhayn wa kana Allahu ghafuran rahima ìrẹ́ anabi sallallahu alaihi wasallam sọ fáwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ lóbìnrin àti gbogbo obìnrin mùsùlùmí pátá porongodo kí wọ́n wọ ẹ̀wù gbàgẹ̀rẹ̀ wọn kó máa bọ̀ látòkè títí délẹ̀ ní gbogbo ìgbà tí wọ́n bá ti jáde kúrò nílé wọn ọlọ́run léléyìí ló kéré jù tí wọ́n fi dá wọn mọ̀ pé àwọn mùmínì làwọn eléyìí ẹni máa fi bàjẹ́ fìranù fa burú ìnínilára lọ́yàn wọ́n lè sọ́ra fún wa torí di eléyìí báyìí oore iyì àpọ́nlé lọ́lọ́wọ́n bá ń rà fáwọn obìnrin. àmẹ́ni tó bá mọ̀ á torí pé ẹni tó bá mọ iye wúrà ní rà hmm. so a gbé kalẹ̀ fún títà ṣùgbọ́n ẹni tó bá mọ iye rẹ̀ ló lè rà. àkàràmọ́kùnmọ́lá torí di eléyìí gbogbo obìnrin mùsùlùmí láyé ní gbogbo ibikíbi tẹ́ bá lọ láyé tó bá ti mọ iye ara rẹ̀ tẹ́ ń sọ òfin ọlọ́wọ́n bá tẹ́ ń pamọ́ ẹ̀ ní nìkan ni wọ́n ti ọ́ jáde tí ó sì rà lẹ̀. ṣẹlẹ̀ ìjẹ́bù ṣùgbọ́n nọ́mbà túláàsì ni òkè sí nọ́mbà fẹ́. Hmm. nàmbà túláàsì ni kìí ṣe nàmbà fẹ́ hmm. so ẹ wá ní tí ọkọ àtìyàwó bá jà tọkàn nu wọn wá kú láì jẹ pé wọn parí ìjà tí ń bẹ láàrin wọn yìí hmm. wọ́n ní ta lẹni tó lẹ́sẹ̀ láàrin wa akọ ni pé ẹsẹlẹjọ máa gbélé tó wá jẹ́ pé ẹmọ yàrá yín lódì hmm. lórí pé gbóngbóngbóng náà lẹ wà tọkàn nínú yín tó fi kú ẹ̀yin méjèèjì láláì dá ẹ̀yin méjèèjì lẹ́yìn abó nítorí pé à ń bẹ lábẹ́ òrùlé kan náà àjọ ń gbé bẹ̀ àwa gbọ́ra wáyé àsì má bá a sì lè parí ìjà yìí àwa hmm. dirẹ ẹni sínú títí tọkàn fi kú ah, èyí tó kù láyé gan-an ọ̀ràn àyàn ni kó máa tọrọ àforíjì fúnra rẹ̀ àtẹ̀kejì rẹ̀ tó ti ṣáájú rẹ̀ kù hmm. kọ́lọ́hún ọbọ̀ ẹlẹ́dàá wa kó lè bá a yá fi wọn. àmọ́ hmm. ah, tó fàjà dípò pápítà lọ́jẹ̀bí náà àwọn méjèèjì láláìdá àwọn méjèèjì láláìdá <laughs> torí mùsùlùmí èèyàn mùsùlùmí ló dì torí ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam sọ pé la yafruqu mu'minun mu'mina hmm. mùsùlùmí lọ́kùnrin kò gbọ́dọ̀ kórìíra mùsùlùmí lóbìnrin ìyàwó ẹ̀ ò gbọ́dọ̀ kórìíra rẹ̀ hmm. nítorí pé a lè fẹ́ ìwà ẹni tá à ń bá gbé láfẹ̀ẹ́ tán hmm. ẹni tá a fẹ́ ọ wà nù wà rẹ̀ ẹni tá a kórìíra ọ wà nù wà rẹ̀ torí ẹ̀ lànàbì ni ẹ radiya minha khuluqan in kariha minha khuluqan radiya minha khuluqan akhar tó máa ń kórìíra nǹkan kan nù àyàwó rẹ ìwà míì ó tún wà tó tún gba tiẹ̀ ń bẹ̀ hmm. torí ẹ̀ á máa wò síra wọn ni tó hmm. a sọ pé òun kórìíra obìnrin òun bá jà òun yàn lódì nígbà tí èsì pọ̀ gbádùn ẹjọ́ wà ń lè ìyàwó rẹ ni so kí ló fẹ́ máa yàn lódì sí tí èsì ṣe pé obìnrin yìí báyìí òun náà ó ti ó ti kó lábẹ́ pé ń gbọ́rọ̀ sí ọ lẹ́nu hmm. ó ti kó lábẹ́ pé oníkọ́ wá kọ̀dọ́ lóhùn tá fi pè ní nàṣẹ́zà nàṣẹ́zà òun náà lóbìnrin tó ṣe é pé òun ti ya ọkọ mọ́kọ ń gbá hmm. ọwọ́ kọ́ pé kọ̀dọ́kọ ló mà tó wá ní à tó máa ń ṣe bó ń ṣe ń ṣe yí báyìí tó ọ̀dà mi lọ àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ sí pé fún ọ ó ní èpè mọ̀lẹ́kàǹgà ló ń fẹ́. tó kọ́mọ sí. irú àwọn eléyìí Islam ní òní náwó lé lórí ma ni kí ṣe pé ọmọ àyàn ló di òní náwó lé lórí ma so náà jọ ń kọ́ bọ̀ mọ́ hmm. so eléyìí jẹ́ bó ṣojú. naam jazakumullahu khairan ni ẹ lọ́wọ́ hello. salaamaleykum tí waaleykum salaam wa rahmatulahi wa barakatuhu ó kọ́ ìyáàdì ẹ̀bẹ̀ náà ló tún padà wá láti ìlú gbẹ́bọ̀. tọ́ inshàlá à ń gbọ́ yín o. naam obìnrin tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ mhm. kẹ̀rí nǹkan oṣù ìtọ̀ láti olólè máa bọ̀ kásánbó láàárọ̀ títí wá aago irú ìṣẹ́jú mélòó ló lè wà láàrin aago nǹkan oṣù yẹn sígbà tí tọ́lá bìlú wọlé sí lọ́hùn nígbà tó bá parí nǹkan oṣù tán tí ó fi san èyí ni jára kọ̀kọ́. ẹlẹ́ẹ̀kejì ìjẹ́ ní ibi tí wọ́n bá gbé tamọ̀ pé bíbá yìí o ọdún òṣàná ń ṣe òun náà máa ń pa ẹran fún nǹkan míì tí ò yẹ kéèyàn sìn gẹ́gẹ́ bí ọlọ́run. ìjẹ́ tí ọdún iléyà bá wá dé irú àyè yẹn èèyàn lè lọ sí fọlọ́run ní irú àyè bẹ́ẹ̀ ọlọ́run ṣe níwọ̀n fún àwọn dọ́tò wa sàlámù alaykum tí lọ́wọ́ kàdó. alhamdulilayi obìnrin tí ń ṣe nǹkan oṣù wọn ní tó bá jẹ́ pé nǹkan oṣù rẹ̀ dé ṣáájú sọ̀látọ̀ bọ̀ọ̀rù iná ní nǹkan oṣù yìí bẹ̀rẹ̀ ǹjẹ́ nígbà tí nǹkan oṣù bá dá ṣé sọ̀látọ̀ bọ̀ọ̀rù tí àsìkò rẹ̀ ò tí ì tó kó tó bẹ̀rẹ̀ nǹkan oṣù yẹn ṣé yóò san padà àbí ò ní san padà kò ní san padà nítorí pé àsìkò tí àsìkò sọ̀láàtì dóòrè yẹn tí ó wọlé sí yóò wọlé bani lẹ́ni tí ń sin nǹkan sùn hmm. ọlọ́run ẹlẹ́dàá wá sì ti gbé sọ̀láàtì kúrò fóbìnrin lásìkò ìgbà tí wọ́n bá ń sin nǹkan sùn lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni tó bá ṣe pé àsìkò tí obìnrin ń sin nǹkan sùn tó tí nǹkan sùn rẹ̀ bẹ̀rẹ̀ hmm. ó bọ́ sí àsìkò sọ̀láàtì dóòrè àsìkò sọ̀láàtì dóòrè kò tíì jáde òun ò sì tíì ṣe sọ̀láàtì dóòrè tí nǹkan sùn yìí fi bẹ̀rẹ̀ kò ní í san sọ̀láàtì yẹn náà padà nítorí pé kò tíì dẹni tá a bi léèrè nípa sọ̀látò bóòrù yẹn nítorí àsìkò rẹ̀ ò tíì lọ ṣáájú kó tó di pé nǹkan oṣù bẹ̀rẹ̀ ká pé nǹkan oṣù obìnrin yìí bẹ̀rẹ̀ ní kété tí àsìkò sọ̀látò làásùrì tó bẹ̀rẹ̀ òun ò sì tíì ṣe sọ̀látò bóòrù hmm. níjọ́ tí nǹkan oṣù bá dá yóò san sọ̀látò bóòrù tíjọ́ tó bẹ̀rẹ̀ nǹkan oṣù yẹn yóò san padà torásìkò rẹ̀ ti wọlé àsìkò rẹ̀ sì tún lọ máa lọ́wọ́ hmm. láì jẹ́ pé ó tí ì ṣe sọ̀látò bọ́ọ̀rù tí nǹkan oṣù fi bẹ̀rẹ̀ hmm. tó bá jẹ́ pé nǹkan oṣù bá dá lásìkò ìgbà tí a sì wà lákòókò sọ̀látò bọ́ọ̀rù kò tí ì wá wẹ̀ tó fi di pé àsìkò sọ̀látò bọ́ọ̀rù ó jáde ó ti jẹ gbèsè sọ̀látò bọ́ọ̀rù yẹn hmm. nítorí dídá tí nǹkan oṣù ti dá ó túmọ̀ sípò náà ti dẹnìkan nínú ẹni tó gbọ́dọ̀ ṣe sọ̀látò bọ́ọ̀rù yẹn nígbà tásìkò rẹ̀ ò tí ì lọ nǹkan oṣù wa dá ṣáájú kó tó di póòrùn wọ̀ ní ìgbà tí ojú sánmà jẹ́ aláwọ̀ yeye a sọ pé obìnrin yẹn yóò san sọ̀láàtù dhuhr àti sọ̀láàtù làásùr yóò san padà nítorí pé àsìkò yẹn àsìkò sọ̀láàtù méjèèjì ni fẹ́ni títú láàsì bá bíi tẹni tí ń sìnkú sùtọ́ dá. Hmm. so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ wọ́n ní tí àyè kan bá wà tó jẹ́ pé a ti mọ̀ pé ẹbọ ni wọ́n máa ṣe ń bẹ̀ wọ́n máa so sàn bẹ̀ wọ́n máa sin sàn wọ́n máa bọ Ṣàngó ń bẹ̀ gbà tí àsìkò àti bọ Ṣàngó bá tó fún wọn hmm. so wọ́n máa bọgi bọ̀pẹ̀ ń bẹ̀ wọ́n máa sọ̀rọ̀ ń bẹ̀ ibẹ̀ làwọn eléégún máa péjọ sí nígbà tí wọ́n bá ń sọdún eégún hmm. sáwọn lè máa lóru àyè ibẹ̀ náà láti ṣe sọ̀látùl àbí ìdí tìtúnu Ramadan rárá o ẹ gbọ́dọ̀ dán o nígbà tí ẹnìkan sọ fún anabi sallallahu alaihi wasallam wípé mo ṣèlérí ní ayé ojú dúdú kí ìsìláàmù tó bẹ̀rẹ̀ láti pa ràkúnmí kan fún ọlọ́run ní buwana anabi hmm. sallallahu alaihi wasallam sọ pé buwana yẹn ṣé wọ́n á máa ṣe ọdún kèfèrí kan bẹ́ẹ̀ tí wọ́n sì ń ṣèdìsìn hmm. àbí báwo wọ́n ní rárá wọ́n ní wọ́n ti máa ń sọdún kẹfìrí kan bẹ̀rì tí wọn ò ṣe má ní ìsìn wọn ni rárá so anabi sallallahu alayhi wa ni tó bá jẹ́ bẹ́ẹ̀ pé ìlérí rẹ̀ ìyẹn ni pé tó bá jẹ́ pé àyè yẹn wọ́n ti máa ń ṣe bọ́ńbẹ̀rì wọn ò sì tún yéé ṣe ń bẹ̀dì sìn ẹ gbọ́dọ̀ pé bẹ̀lẹ̀ yẹn tí wàá máa ṣe solatul Eid hmm. wọ́n ti ṣe bọ́ńbẹ̀rì tẹ́lẹ̀ wọn ò ṣe má ní ìsìn anabi lẹ̀ gbọ́dọ̀ tún débẹ̀ hmm. so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. naam jazakumullahu hmm. hello ó kọ yín o. Ibrahim láti Èkó sá. kí ni ìbéèrè yín wa salaam wa rahmatulahi wa barakatuhu. mo fẹ́ béèrè ni àwọn tó bá ń ṣe tó yẹ pé àwọn freelancing irú àwọn bíi Fiverr Upwork àwọn fẹ́ẹ̀ jọ pé èèyàn ti máa ń ní business pẹ̀lú àwọn àwọn foreigners mhm. tó wáyé pé àti wọ sáìtì irú àwọn sáìtì bẹ́ẹ̀ ó ní ó ní process tí wọ́n máa tẹ̀lé. Mhm. ibi process yẹn ó wá ní pé èèyàn wọ́n wọ́n ní bó máa approve accounting, yín tó di pé ẹ máa join ní site yẹn wọ́n wá ní àwọn ibìkan níbi àwọn approval part yẹn tẹ́ pé èèyàn máa sọ nǹkan tí òun tí màá ṣe fàpọ̀ lẹ́yìn sìn tó bẹ̀rẹ̀ experience level èèyàn máa sọ pé seven years fáwọn tó ti wà ń bẹ̀ ti pé wọ́n máa sọ pé kí wọ́n sọ pé seven years ó bẹ̀rẹ̀ pé èèyàn ò tí ì bẹ̀rẹ̀ kò tí ì wúlò èyí ẹ̀ ń bẹ̀ so wọ́n á fẹ́ pé ìwé ẹni tó bá kọ́ síbẹ̀ pé seven years ni so that ó máa lè wà approved so that wọ́n á lè jẹ́ kó òun wọlé sí site yẹn látara pé ó fẹ́ máa gbaṣẹ́ ń bẹ̀ láti máa gbà pé ó fẹ́ máa gbà sẹ́ńdẹ̀ ṣé látara ẹ̀yẹn ṣé yẹn tọ́ tó tọ́ lábẹ́ ṣàríà kí yàn ṣe bẹ́ẹ̀. ìyẹn kejì òkè yìí tó fara pẹ́rẹ́ǹtì mo bèèrè ni pé fápẹ́rẹ́ǹtì ẹni tó yẹ interview ó wá béèrè tó wá ní éjì twenty five years òun dẹ̀ ti twenty five years lọ wọn hmm. tí wọ́n béèrè fún yẹn ṣé òun lè ṣe bọ̀ wọn á thirty years bọ̀ twenty five years lòun ṣe kó wá lọ change cvs sí twenty five years ṣó tọ́ lábẹ́ ṣàríà kí wọ́n ṣe bẹ́ẹ̀ látàkùn fẹ́ gbà sẹ́yìn ìrànì kejì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kejì ni pé tọ́yìn tó ṣe pé mm, sọ̀látù ṣé ọmọ ayé lè yàn lè yàn nọ́fìlà kọjá méjì fún sọ̀látù ṣubú yẹn lẹ́yìn rákàtí nípa jírí kí islam gbà kí yàn yàn bíi méjì mẹ́rin lẹ́yìn tí wọ́n bá ti yàn rákàtí nípa jírí fún sọ̀látù ṣubú yìí àbí rákàtí nípa jírí nìkan yàn máa ń yàn ní àsìkò sọ̀látù ṣubú yìí. so àwọn bẹ́ẹ̀ méjì yẹn. alhamdulilayi ọkùnrin pé islam ẹ jẹ́ ká mọ̀ pé ẹ̀sìn tó tọ̀dọ̀ ọlọ́run ọba wa ní islam ẹ̀sìn tó sì ṣe pé ọlọ́run ọba ó gbé ìwé òfin eléyìí tó tóbi ju gbogbo ìwé òfin tó ti síwájú tó sọ̀kalẹ̀ nítorí rẹ̀ ọ̀nà hmm. al-Qur'an ó fi ànábì tó jẹ́ aṣíwájú gbogbo ọmọ ànábì adam pátá polongo ló ń jẹ́ ọgbẹ́ni al-qiyama ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó tún ràn pẹ̀lú ẹ̀sìn islam yìí báyìí. Hmm kò lè ṣeé ṣe kẹ́sìn kan wá jẹ́ ẹ̀sìn bí ẹ̀sìn islam tó jẹ́ òdodo tó yẹ pọ̀ nìkan lẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run hmm. kó wá jẹ́ pọ̀ fàyè gbàrọ̀ hmm. irọ́ àti gbogbo ohun tó bá lè fani lọ sídìí irọ́ yìí máa sọ ní ìdó lórí ibu ni. torí ẹ̀ lọ́lọ́run sọ pé ala la'natullahi 'ala al-kadhibin hmm. ẹ tẹ́tí ẹ gbọ́ làánà ọlọ́run Hmm. kọ́ máa bẹ fáwọn òpùrọ́. kí wọ́n á ní wọ́n ń pè ńlá náà tó bá tọ̀dọ̀ ọlọ́run wa òun náà ni at-tardu min rahmatillah ká léèyàn kúrò nínú òkè ọlọ́ hmm. torí ẹ gbogbo ẹ parọ́ nítorí business ẹ parọ́ nítorí interview ẹ parọ́ nítorí pé ń wá admission ẹ parọ́ nítorí pé ń wá contract gbogbo àwọn eléyìí rọ́ ẹ̀yin náà ti mọ̀ pé ní tí ọ̀dà ni rọ́ hmm. òpùrọ́ kan ò sí láyé tí irọ́ ò máa há lọ́kàn yóò máa há lọ́kàn òun gan mọ̀ lọ́kàn ara rẹ̀ hmm, èèyàn bú ni mí hmm. irọ́ ni mò ń pa. kẹ́sì máa wo ẹnu lè parọ́ hmm. a lè fọwọ́ kọ́rọ́ ṣùgbọ́n ọkàn wọ́n máa já wa rọ irọ́ ló pa yìí o tí wọn náà mọ̀ pé ọ̀dà tí wọn náà mọ̀ pa burú ni bó ní Islam ṣe wá fẹ́ jàn ló ń tẹ̀ àwọn àti èsì pé ẹ̀sìn rádaràda ní Islam tí èsì pé ó tó dà ṣètọ́ ni wà bí ìlànà míì táwọn míì tẹ̀lé Hmm. ẹ̀sìn tó tọ̀dọ̀ ọlọ́run ọba wa ọba tí ń lànà àwọn òpùrọ́ hmm. ẹ̀sìn tó ṣe pé ó tọ̀dọ̀ ọlọ́run wa tó fi rán ànábì olódodo kò tí ì dà ànábì gbogbo ayé màá lólódodo ẹni ìfọkàntán àyè ò sí ní islam fòpùrọ̀ àyè ò sí nínú islam fáǹfẹ̀pọ̀ hmm. bọ̀yọ̀ torí ẹ̀ gbogbo irọ́ irọ́ ni irọ́ kan ò sì sí tó kéré irọ́ kan ò sí tó funfun ọ̀kan ò sí tó dúdú mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí gbogbo ọ̀rọ̀ pátákóróńgodo gbogbo ìgbésẹ̀ tá a bá fẹ́ gbé láyé tá a fi rọ́bẹ̀rẹ̀ rẹ̀ hmm. ó dájú pé àìlátùnbọ̀tán rere náà ni máa parí ẹ̀. tòbẹ́ kan náà lọ fẹ́ kọ́ tó fi rọ́bẹ̀rẹ̀ rẹ̀ ó rí bó ṣe parí ẹ̀. Hmm. bí bísínẹ́sì náà ni ó rí bí ó ṣe yọrí sí. tó hmm. ọlọ́run ṣe rọ́lé ìwọ̀ irọ́ ọ̀dà mùsùlùmí ò gbọ́dọ̀ parọ́. gbogbo àwọn wàrà dáradá kàtàkàtà ránranran mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe irọ́ bàbá ló sì jẹ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá mùsùlùmí ò parọ́ sílẹ̀ ìjábọ̀ ṣe jẹ́ tí wọ́n á ní ṣe a lè ṣe ju rákà méjì lọ ṣáájú àṣùbà tó bá ti di pé àsìkò alifájàrì bá ti yọ hmm. a sì rakàtà alifájìrì rakàtà alifájìrì yẹn tẹ bá lè ṣe ń lé yín kẹ tó lọ mọ́ṣáláṣí ńlọ́lọ́lá jù hmm. tẹ bá ti ṣe tán ẹ gba mọ́ṣáláṣí lọ hmm. ẹ wá dé mọ́ṣáláṣí ẹ wá bá pé wọn àti ìsìnkọ́ ọmọ ìmáàmù ò tí ì dé àsìkò sì kù díẹ̀ tí lè máàmù ó fi dé ẹ sì fẹ́ jókòó nu mọ́ṣáláṣí àyè gbà yín pé ẹ tún lè ṣe tahiyatul masjid rákà méjì tẹ́ fi kí mọ́ṣáláṣí yàtọ̀ sí léyìí àyè náfìlà kankan sí ma. Hmm. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. ara ah, àtàwọn kìlọ̀ ń sọ̀rọ̀ láti èkó. kí ni ìbéèrè yín àwọn mo fẹ́ béèrè lọ́wọ́ ṣé ìpínlẹ̀ kọ́ ṣàlàyé báwo ni àwọn ìwé àdìsẹ̀ báwo lọ ṣe compile báwo ni compilation lórí àwọn èèyàn kan sọ pé ṣé sọ pé àbá àlọ́jì ò bá ìwé àwọn àdìsẹ̀ tó wà nígbára níbi Quran tí o kọ́ ṣàlàyé báwo ni compilation náà ṣe wáyé mo fẹ́ lè èdè láti náà kọ́ ẹ̀. ẹ̀yìn ọ̀kùn nígbà ìbéèrè yọ gbàsìkò tó pọ̀ <laughs> àmọ́ àkọ́kọ́ ni pé tẹ́nìkan bá sọ pé nígbà tí ètí ti pa ànábì lọ́kọ̀ àdéhìí ẹ̀ lè gbára lé sànàbì náà lọ́kọ̀ àlùkùránì tẹ́ fi gbára lé. so <laughs> nítorí délé àwọn èèyàn kan wà tó jẹ́ pé lórúkọ páwọn láwọn mà nípa ẹ̀sìn Islam hmm. ọ̀tá ẹ̀sìn Islam làwọn àáké ń bẹ lọ́wọ́ wọn eléyìí tó jẹ́ pé wọ́n fi ń sá Islam lórúkọ páwọn fẹ́ wò. Hmm so nítorí pé téèyàn bá ti sọ̀sọ́kùsọ ẹ̀yọ̀ kan hmm. tó bá ti rẹ́ni takò lórí ìsọkúsọ tó sọ hmm. tó ń bá jálágídí onífẹ̀ẹ́nu ní tó dájú ni pé ìsọkúsọ mẹ́wàá ni ó sọ lẹ́yìn rẹ̀ láti dáàbò bo ìsọkúsọ àkọ́kọ́ hmm, so nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ nu sẹ́ni tí sì sọ̀sọ́kúsọ òun náà sáláìmọ̀ pé sọkúsọ ló ń sọ torí ẹ̀ hadith anabi muhammad sallallahu alayhi wa sallam ó dà gẹ́gẹ́ bí alukur'ani ní nípa òfin tí máa mú wa hmm. ó dà bí alukur'ani ní nípa òfin tí máa mú wa. anabi hmm. sallallahu alayhi wa sallam ni ala inni utitu alukur'ana wa mithlahu ma'a hmm. ẹ tẹ́tí ẹ gbọ́ ọlọ́run fún mi lálùkùrán ó sì tún fún mi nírú rẹ̀ ó fi pẹ̀lú ẹ̀ irú alukurani tọ́lọ́n fi pẹ̀lú rẹ̀ náà ni sunna anabi sallallahu alayhi wa sallam òun náà làwọn ahadith anabi sallallahu alayhi wa sallam gbogbo ọ̀rọ̀ tánàbí bá sọ ni wọ́n ń pè ní hadith ìṣe ìwà ìṣe tánàbí bá ṣe ni wọ́n ń pè ní hadith níta hmm. bá ṣe níwájú ànábì sallallahu alayhi wa sallam tánàbí ọkọ àbí tí wọ́n ṣe ń bi tánàbí ò sí tí ìròyìn rẹ̀ sì wá bá nàbì tánàbí hmm. ni wọ́n ń pè hadith hmm. aqwalu nàbí wa af'aluhu wa taqriratuhu àwọn tí wọ́n ń pè hadith ànábì sallallahu alayhi wa àdìsí ànábì sallallahu alaihi wasallam látọjú ayé ànábì náà wọ́n ti ń kọ́ lẹ̀ hmm. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé látọjú ayé ànábì ni wọ́n ti kọ́ alukur'ani lẹ̀ nígbà tí wọ́n ń kọ́ àdìsí tí wọ́n kọ́ débì kan hmm. ẹ̀rù bà ànábì sallallahu alaihi wasallam wípé káwọn èèyàn mi ọmọ lọ jẹ́ aláìlákàsí hmm. tó lè mú wọn máa lú ọ̀rọ̀ tó ń papọ̀ mọ́tọ́lọ̀ ẹ sì mọ̀ pé ti sọ pé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun dájúdájú àwa la sọ alukurani kalẹ̀ àwa la sọ. Hmm. àwọn olùmọ̀ọ́ sọ pé kì í sá alukurani lásán kódà àti sunna. tọ́ anabi wa ni la taktubu anni haditha ẹ má hmm. tún kọ̀rọ̀ mi sílẹ̀ mà. Hmm. alukurani gayra alukurani alukurani nìkan ni kẹ́ ẹ má kọ. so anabi sallallahu alaihi wasallam wá sí àyọkúrò àwọn kan. gẹ́gẹ́ bí abdullah ibn amr ibn al-aas. Hmm. radiyallahu anhuma hmm. ipe ìwọ gbogbo tí mo bá ti sọ kọ bá jáde ìfìmà kọ. Hmm. sàábì yẹn wá sọ fún anabi sallallahu alaihi wasallam pé nígbà tí inú bá ń bí yín àti ìgbà tí inú yín bá ń dùn gbogbo tí ẹ bá ti sọ ní kí n máa kọ anabi ni bẹ́ẹ̀ ni nítorí pé àtìgbà tí inú ń bí mi àtìgbà tí inú mi ń dùn ìní sàn kankan àyàfi tí ó mú kí ọlọ́run ọbọ yọ́nú sí mi so ló fi jẹ́ pé sahabe yìí gbogbo ní tànàbí sallallahu alaihi wasallam bá ti sọ lòun kọ́lẹ̀ abdullahi ibn amr ibn al-aws. abu hurayra radiyallahu anhu ọ̀kan náà àwọn sahaba ni ó ní mi lóko mi lódò tèmi máa lọ mo jókòó ti ànábì sallallahu alaihi wasallam gbogbo ní tànàbí bá ti sọ láyé yìí hmm. èmi ń gbọ́ mo sì ha hmm. mo á fura pé tí mo bá ha ní tànàbí sọ ìgbàgbé máa ṣe mí gbà mí mo á tọrọ lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam kó bá ń bẹ lọ́n kó fi jẹ́ pé gbogbo tí mo bá ti gbọ́n ní gbàgbé rẹ̀ mọ́ hmm. anabi sallallahu alaihi wasallam á ní kó tẹ aṣọ rẹ̀ hmm. síwájú báyìí aṣọ tó wọ́n fà síwájú báyìí anabi wa ṣàdùà hmm. fún Abu Hurairah anabi ni kó da sọ̀n padà ọ̀dà padà Abu Hurairah ni láti jọ́ náà ngbọ́n kankan tá nàbí sọ̀rí láyé mákìn tún gbàgbé rẹ̀. Allahu akbar kabira. tó wọn á padà wá kọ àdéhìí kalẹ̀ tó àwọn olùmọ̀ wọn kọ kalẹ̀ so wọn kọ ẹlòmínà tún kọ ẹlòmínà tún kọ ẹlòmínà tún kọ títí tó fi wá dórí alukutuku sita sahih al-bukhari sahih muslim bákan náà sunan abu dawud mm. sunan nasa'i ibnu maja àti at-tirmidhi àwọn tíra mẹ́fẹ̀ẹ̀fà yìí là ń pè ní kutubu sita ṣáájú gbogbo wọn imam malik ti kọ muwapa mm. ṣáájú gbogbo wọn ahmed ibn hanbal ọ̀nà kọ musnad mm. ṣáájú ahmed Ash-Shafi'i òun náà kọ musnad tiẹ̀ hmm. ṣáájú wọn wọn lábọ Hanifa náà ní tírà kan al-Musnad hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn àdéhìí yìí báyìí ọkọ jantẹnikẹni tẹnu rẹ̀ ń rùn tó lè bẹnu àtẹ́lù wàláhì ọkọjá rẹ a adurusẹ táwọn olùmọ̀ islam tí wọn ṣe nípa ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam ọ̀tẹ̀ ìsìn islam gan sára sí wọn à ń bọ̀sibọ́sì mùsùlùmí hmm, tí wọn wá sọ tí wọn ṣe láti dáàbò bo ọ̀rọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam tí wọ́n bá sọ pé kò sí ní tó ń fẹ́ fi àdéhìí ṣe alukurani nìkan ló ń fẹ́ tẹ̀lé láti ṣe islam yìí gbàgbé ẹ̀ ò lè ṣe islam hmm. nítorí pé ń bo ní bẹ́nu islam tọ́lọ́n ti sọ fún wa pé àṣùbà araka méjì gbọ́lọ́lọ́n hmm. ti sọ nínú alukurani pé sọ̀látò zuhur àti asur àti isha raka mẹ́rin mẹ́rin gbọ́lọ́lọ́n hmm. ti sọ fún wa nínú alukurani pé magrib raka mẹ́ta ni bá a dúró lórí báwọn kámẹ́sẹ̀ tí ì lọ síbi tó ti jìn dòjù tó hmm. ń bolo ti rí inú alukurani hmm. ń bolo alukurani ti sọ pé àṣùbà wọn kà kí ó sókè ni hmm. sọlátò lóhùrà àti àṣùrù wọn kà jẹ́jẹ́ bọ́lá ọlọ́run ti sọ pé magrib wọn kà sókè ni àti ìṣá ńbọ́lá ọlọ́run ti sọ pé tó bá di magrib àti ìṣá ìrákà méjì àkọ́kọ́ ni wọ́n kà sókè àwọn ẹlẹ́ẹ̀kẹta àtẹlẹ́ẹ̀kẹta àtẹlẹ́ẹ̀kẹrin ti ṣá wọn ò ní kà sókè ńbọ́lá ti rí gbogbo ẹ̀ mẹ́ bọ́lá ọlọ́run ṣàlàyé fún fún ọ náà al-Qur'an ọjọ́ bó ti ṣe jẹ́jà rẹ̀. o lè jẹ́ mùsùlùmí tó bá sọ pé kúránì nìkan lọ gbàgbọ́ ìwọ hmm. gba àdìsí anabi sallallahu alaihi wasallam ọ̀ gbá wọlé kò sì lè jẹ́ mùsùlùmí ẹni tó bá ní àdìsí lásán ni mo gbàgbọ́ èmi ò gba alukurani gbọ́ hmm. gbogbo wọn ò lè jẹ́ mùsùlùmí àfi tó bá gba alukurani àti sunna gbọ́ tó ń sìn fi ń ṣiṣẹ́ yẹtí kí wọ́n gbàgbọ́ lásán hmm. tó ń fetí pàlàbà tó wà ń bẹ̀. jazakumullahu Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa warahmatullahi wabarakatuh. Orúkọ yín àti ìtẹ́tí ń pè. Ibrahim náà ló tún padà wá láti Èkó. Kí ni ìbéèrè yín kún mọ́? àkọ́kọ́ nínú ìbéèrè mi pé kí ni kí ni ó ṣe sọ̀lá obìnrin tó fi tó ní tó ṣe attachment lóhun kí ni sàrí àrùn rẹ̀ obìnrin tó fi sọ̀lá ní attachment lóhun ní ó ìbéèrè kejì béèrè kejì ni pé ọkùnrin tí ó fẹ́ ṣe nìka àbí tó ń gbèrò àti ṣe nìka mm-hmm. ṣùgbọ́n nǹkan ọkùnrin yẹn kéré ṣókí láti gbà kí wọ́n lo kẹ́yìn ọkọ̀ lo oògùn ó lè fi jẹ́ kí nǹkan ọmọkùnrin yẹn dùn sọ àá lè kẹ́yàwó kẹ́yàwó lọ́rùn kí wọ́n tọ́ lábẹ́ ṣàríà kí wọ́n kí wọ́n ṣe nǹkan bẹ́ẹ̀ ẹ̀yìn ìbéèrè kẹta tó parí ẹ̀ ni pé fún ẹni tó bá fẹ́ lọ mọ́dá kọ́ ẹ̀kọ́ yẹn ṣùgbọ́n òun ti ju twenty five years lọ wá fẹ́ lọ kọ́ ẹ̀kọ́ yẹn ṣó tọ́ lábẹ́ òfin kí òun tún di ìjẹ́ kó tó pé twenty five lòun sódà tó máa lè fi lọ kọ́ ẹ̀sìn yẹn ìṣàǹfààní fáwọn tó ń bẹ ní ìlú tó ń wà ṣó tọ́ lábẹ́ òfin. alhamdulilayi wọn lẹni tí ó lo attachment tó fi irun kọrun tó fi òwú kọrun tó fi rọ́bà kọrun tó hmm. fokùn tó fi kọrun hmm. àwọn eléyìí báyìí kí ni ìdájọ́ sọlá tí wọn tó bá ṣe sọlá àkọ nínú òfin ṣẹríya wọ́n ń pè nǹkan kan ní infikakul jiha pípé ọ̀nà tí èkíní kejì wọn tó ń rìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni hmm. ọ̀tọ̀ ni ẹ̀ṣẹ̀ pé òfin kan kúrin hmm. ọ̀tọ̀ sì ni àṣẹ ṣe sọ̀láàt hmm. ẹni tó bá ṣe sọ̀láà tó jẹ́ pé nǹkan kan sì ń bẹ lára rẹ̀ tọ́lọ́wọ́n bá ṣe ṣíṣe rẹ̀ léèwọ̀ á sọ pé tó bá ṣe sọ̀láàt ń dáadáa ọlọ́wọ́n gbà ṣùgbọ́n sẹ́lọ̀n pẹ̀lú tó fi kúrun ọ̀wọ́ abẹ́ pọ́lọ̀ ńlá kò pé kó o ṣe sọ láti kọ́ lọ́wọ́n má gbà. Mm, mm. so nítorí pé ẹ̀ṣẹ̀ ló dá nípa mm. tó fi kúrun àṣẹ ọlọ́run ló tẹ̀lé nípa sọ láti tó ṣe ọlọ́run gba sọ láti rẹ tó bá ṣe dáadáa ó sì jìyà nítorí fi kúrun hmm. tó bá wù ọlọ́run láti fìyà rẹ̀ jọ eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọn náà fẹ́ ṣe ìyàwó hmm. àwọn fẹ́ gbéyàwó hmm. so ṣùgbọ́n àwọn fura sí pé nǹkan ọmọkùnrin àwọn kéré sí ọjọ́ orí àwọn táwọn lè máa lo oògùn kan tó lè mú kí nǹkan ọmọkùnrin àwọn kó gùn lọ́nà táwọn fi lè máa tẹ́ ìyàwó táwọn bá fẹ́ lọ́rùn akọni pé báwo lẹ́yìn ṣe mọ̀ pé nǹkan ọmọkùnrin yín kéré nígbà tí èsì pé wọ́n ti sọ pé iye nọ́mbà báyìí iná ni nǹkan ọmọkùnrin rẹ gbọ́dọ̀ gùn tó níwọ̀ tó o bá ti dàgbà tó báyìí hmm. nítorí pé lórúkọ pàǹwá ìwákúwà ọ̀pọ̀lọpọ̀ wọn fira wọn ṣẹ̀ṣẹ̀ kù sí o. kíni kíni bẹ́ẹ̀ nù ọlọ́run ti rí ọ òun náà lọ dá ọ ó ti mọ̀ pé ìtọ́ dọ́gba pẹ̀lú tiẹ̀ nù. Hmm. so bó ṣe máa rí ndéhùn bó ṣe máa bí ndéhùn òun náà ló ṣe déédéé tiẹ̀. Hmm. so ọlọ́run sì ti mọ̀ pé iná ni ó tẹ obìnrin tó bá fẹ́ lọ́rùn. níbo wọ́n ti wá kọ́ àkọọ́lẹ̀ pé tí nǹkan ọmọkùnrin ọba ti gùn kó tó sàǹda èèyàn ò lè fi tẹ obìnrin lọ́rùn. ń bọ́ ń bẹ̀ hmm. bí wọ́n ti kọ́ àkọọ́lẹ̀ rẹ̀ lẹ́yìn tó lọ wá wa kú wa téèyàn fi lọ́ọ́ lo oògùn tí ó dáadáa kú da síyàn lára tó ń pè ní tí èsì tèèyàn yàn lọ gbé ẹ má kíyèsí ọ ẹlòmíì láì jẹ́ kó ti lo oògùn burúkú wọn yẹn ó lè jẹ́ pé nǹkan ọmọkùnrin rẹ̀ ń ṣiṣẹ́ dáadáa hmm. ó sì lè jẹ́ pé ẹni tó lè mú kí ìbálòpọ̀ rẹ̀ pẹ̀lú obìnrin kọ́ dọ́mọ ń bẹ lára rẹ̀ hmm. tó bá ti bẹ̀rẹ̀ sí ní lóògùn kóògùn ó lè kó bára rẹ̀ hmm. ní nǹkan ọmọkùnrin ní ọba máa wé jọ ní ọba di pé kò ní nà láéláé ó dìgbà wọn bá tó lóògùn burúkú so oògùn náà ó tún lè kó bá omi ti ń bẹ lára to tó lè dọ́mà hmm. so ọ wá di pé o ti ríran ọ wá ń wá ìrojú káàkiri hmm. àìdá àtàbúrú wa jẹ́ tiẹ̀ sànù wa o ti fẹ́yàwó náà nìyàwó sọ pé nǹkan ọmọkùnrin re kéré hmm. ọ̀tí òun so eléyìí jẹ́ bó ti ṣe ń so wọ́n láwọn fẹ́ lọ kẹ́kọ̀ọ́ nírú ilẹ̀ lárúbáwá bíi asáúdì yẹn sọ pé ẹni tí ó bá ti kọjá táwọn wá lè jì torí ojú kòkòrò páwọn fẹ́ lọ kẹ́kọ̀ọ́ káwọn ò dín ọjọ́ orí àwọn kùnú òwe hmm. káwọn lè ba àlàǹfààní àti lọ́kọ́tọ̀ síbi tá a ti sọ náà nù ànírọ́ irọ́ ìsìláàmù ò ṣe rọ́ lẹ́tọ̀ nítorí pé wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ wò lọ fẹ́ kọ́ tó fi wá jẹ́ pé rọ́nà lọ lọ fi kọ́ onítorí hmm. pé òun sojú kòkòrò àti sàwọn èèyàn láǹfààní ó lè kọ́ nàìjíríà náà máwù lẹ lọ sọ́n kọ́ jẹ́ pé rọ́nyó gbé ọ lọ <laughs> torí pé wọ́n ní jímọ̀ tí ó bá da tàlátàlá àti mà ní nàìjíríà ń bí wọ́n ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ Hmm. à ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lóríṣiríṣi ẹ̀ ń sá fẹ́ kọ́ wọn ẹ̀ fẹ́ kọ́ ẹ̀ wọ́n á sọ pé dìgbẹ́ bá tó délẹ̀ lárúbáwá hmm. so bó ló ṣe fẹ́ lọ kọ́ náà lọ hmm. o ti lẹ́kọ̀ọ́ ṣáájú kó o tó débi tó ti kẹ́kọ̀ọ́ báwo ló ṣe fẹ́ rẹ́kọ̀ọ́ yẹn kọ́ kò ní rọrùn ọ̀pọ̀lọpọ̀ ìtànjẹ àti rọ́ kí ló dé tó fi jẹ́ pé Saudiya Saudiya náà ní máa wọ́ ọ̀pọ̀lọpọ̀ pọ̀ ń fẹ́ lọ kí ó àyè ṣe dárúkọ Hmm. nítorí wọ́n kẹ́kọ̀ọ́ ń Chad náà yunifásitì wà ń bẹ ọ̀pọ̀lọpọ̀ máa ń lọ kí ló dé ta ìdárúkọ Sudan hmm. ẹ rí pọ̀pọ̀lọpọ̀ pé owó ń bẹ ń Saudi bá owó rọ́wù hmm. owó rọ́wù ní bẹ́ẹ̀ wọ́n ń kówó nínú ìpẹ́ ní Saudi ni ẹ̀yin náà ló fa ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọmọ náà bá lọ nítorí ojú kòkòrò oru ẹlẹ́ wọ́n rẹ́kọ̀ọ́ náà kọ́ tán bá dé Saudi yàyàn náà so wọ́n á nítorí kó lè bá wàá sàwọn èèyàn láǹfààní lé kọ́ náà so ọdún rẹ ti kọjá tí wọ́n lè gbà má wulẹ̀ parọ́ kó tó lọ mm. ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá parọ́ lọ bẹ́ẹ̀ kì í sábà rọrùn fún àwọn ìrẹ́kọ̀ọ́ yẹn kọ́ nítorí pé àwọn ní tí wọ́n ń wò tí wọ́n fi sírò ọdún yìí mm. ẹ̀kọ́ yẹn pọ̀ gidigidi mm. tí ọpọlọ rẹ ọba sì jẹ́ kó mú bérebére pẹ̀lú báwọn ti ṣe wo ọdún yẹn sí tó bá ti kọjá rẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé tipátipá ikú káká ni ló fi parí lẹ́vù kan lẹ́vù méjì tó fi di pé wọ́n wọ́n ọ̀ràn ṣẹlẹ̀ ìjábọ̀ ti ṣe jẹ́. naam jazakumullahu khairan hello. naam hello salaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh wàyí lágbà kan yóò kọ́ yín àti ibẹ̀ tí ń pè. naam ibrahim ló ń sọ̀rọ̀ láti kenya. láti. naam ìbéèrè mi àkọ́kọ́ ni wípé nínú ẹ̀sìn islam ọmọkùnrin pẹ̀lú ọmọkùnrin ọmọbìnrin ó gbọ́dọ̀ tó èjì láti máa rí ìyẹn àkọ́kọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún pé irun ara wa gbogbo ara wa ó máa lò tó bí ọjọ́ mélòó kéèyàn tó máa yọ kúrò lára. ó ó kọ yín àti bẹ́ẹ̀ dípẹ́ tọ̀ ẹja mu méjì bẹ́ẹ̀. so alhamdulilayi àkọ́kọ́ ni pé wọ́n lọ́mọ ọdún mélòó lèèyàn tó téèyàn fi fẹ́ yà wò mm-hmm. ọkùnrin tó bá ti di pé ọba lè bóbìnrin lò tó o sì lè gbé ìnáwó rẹ̀ mm. ọkàn lè bóbìnrin lò o lè gbé ìnáwó rẹ̀ kìí ṣe wà wọn ni ọ̀fẹ́ yà o ìwọ ọmọ ṣe siyam ọmọ kẹnu ró so ẹni tí ó lè ṣe náwó obìnrin àmọ́ tó jẹ́ pé kò lè bóbìnrin lò ìwọ náà má fìyà jọ ọmọ ọlọ́mọ so eléyìí já kọ̀kọ́ ọdún wo wá lo tó tó o fi lè gbé ìnáwó ìyàwó eléyìí ìwọ lọ́mọ oníkálukú yàtọ̀ síra wọn tóbìnrin tiẹ̀ tóbìnrin bá ti dàgbà débi pé ó lè gba ìbálòpọ̀ ọkùnrin hmm. so yọ lọ lé ọkọ so ẹni tí ò lágbára láti gba ìbálòpọ̀ ọkùnrin bóòlù ṣe fẹ́ fẹ́ ọ̀fẹ́ hmm. pa ọmọ ọlọ́mọ ni hmm, hmm. kọ́dà bọ́ fẹ́ kó tó di kó lè gbà bálòpọ̀ ọkùnrin ìsìláàmù ọ̀gbà kó wá jẹ́ pé ǹjọ́ ń gbé gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó lọ́nà tó fi jẹ́ pé ọmọ abọ́mọ ọlọ́mọ tí ò tí ì tó gba ìbálòpọ̀ ọkùnrin tó fi wá ṣe léṣe. so eléyìí jẹba. so kí ni wọ́n tún béèrè ńbẹ. wọ́n béèrè yìí pé ah, na irun ara rẹ ni irun orí rẹ ó lè máa bẹ́ńbẹ̀ lọ títí láéláé láti máa mójútó. so irun àgbọ̀n rẹ ọ̀gbọ̀dọ̀ fọ́ọ̀kàn irun mú rẹ ó máa dínkù hmm. irun abíyá rẹ wàá máa fà hmm. sunna anabi sallallahu alaihi wasallam sọ pé irun abíyá irun abẹ́ kọ́mọ kọjọ ogójì ọjọ́ lẹ́yìn ìgbà tó bá ti wà lára rẹ̀ kọ́mọ ogójì ọjọ́ tó fi fàdà nù. sọlẹ ìjẹbù tó jẹ. náà èyí tí wọ́n fi kẹ́yìn àní láǹfààní àti mímọ́ lónìí torí pé ọjọ́ ti lọ a máa fìyín o ṣèbéèrè nígbà míì ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́n kó bá fi san wọ́n lórí láyé bí àti ní ọ̀làlùkìyàmọ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ medina center ìṣànú ajé tí wọ́n ti ń dáhùn àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀ kan pẹ̀lú àbú àmínà tí wọ́n dìjọ kọ́ ọ̀rìn wa àti àfa ismail jazakumullahu khairan ọ̀làdùnní bèlò ló mi ọjọ́ mẹ́jọ látún pàdé pọ̀ títí ọjọ́ mẹ́jọ òun ni mọ̀dágbé fún wa pé alaykum wa rahmatulahi wa barakatuhu. اللهم صل أفضل